mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Dr. Lanre Tẹ̀ríba àtòríṣe fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tọrọ ní orí òkè Síónì ìlúmọ̀ọ́ká àtòríṣe ó ní ó fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla kan fi tọrọ fún ẹni tí ó jẹ́ àkàndá tí ó sì jẹ́ ẹni tí ó máa ń fọn evangelist Dr. Lanre Tẹ̀ríba tẹríba atóníṣe fi ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì kan tọrọ fún àwọn ẹgbẹ́ akọrin èyí tí wọ́n jẹ́ àkàndá láìpẹ́ yìí tí kò sì tí ì pé ọ̀sẹ̀ kan léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí òkè Síónì bẹ̀rẹ̀ sí ní sọ wípé a ohun rere gbà òun ni arákùnrin yìí tí wọ́n pè ní atóníṣe ń ṣe wọ́n sì ń gbàdúrà wípé kí Olódùmarè fún un ní ipá àti agbára láti máa ṣe jù bẹ́ẹ̀ àti síwájú sí i ọkùnrin eléyìí tí ó gba ẹ̀bùn ayọ́kẹ́lẹ́ ọ̀hún dúpẹ́ ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. orúkọ mi ni olúwa ṣeun akínpẹ̀lú aka aṣíwájú sax inú mi sọ dùn gidigidi gan. ìbáraba tó lọ́rùn ṣòro. mi ò mọ̀ pẹ́lẹ́ tí ẹ̀ ń bọ̀ rárá. àpèjúbà wù láwọn ọlọ́run àwọn bàbá wa. ó kọjá ọgbọ́n orí mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àtọ́ mi ṣe náà ọlọ́run bá wà mí lọ́wọ́ lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré ni Salami Rotimi ló ti sọ wípé kò nílò fún ọkùnrin láti lọ́ọ́ máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bí ọmọ bá jẹ́ tirẹ̀ tàbí kò jẹ́ tirẹ̀ níwọ̀n ìgbà tí kò sí ẹni tí ó ń bá du ọmọ náà Ṣọlá Rotimi ló ń sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kò nílò kí ọkùnrin máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ láti mọ̀ bóyá ọmọ jẹ́ tòun àbí kò jẹ́ tòun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ọmọ ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ ni Nedu Oni wọ́n ti gbà lọ́wọ́ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n sì tún kó àwọn ọmọ náà lé e lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yìí wáyé látàrí ẹ̀sùn tí wọ́n fi kan ìyàwó náà wípé pẹ̀lú bí ọkùnrin yìí ti ń gbìyànjú agbára rẹ̀ láti máa tọ́jú àwọn ọmọ náà tó síbẹ̀ obìnrin ọ̀hún wá ń lo ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí ohun ìjà láti máa ba ọkùnrin náà nínú jẹ́ àti láti bà á lórúkọ jẹ́ léyìí tó mú kí ó kọ lẹ́tà sí àwọn àjọ ọlọ́pàá tí wọ́n sì gbé ìgbésẹ̀ òfin láti rí dájú wípé ọmọ náà padà sí ọ̀dọ̀ bàbá wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu àwòrán ọjọ́ ìbí èyí tí ìlú mọ̀ọ́ká Mercy Eke fi sórí ayélujára Mercy Eke ló fi àwòrán ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀ sórí ayélujára léyìí tí ó sì jẹ́ wípé ìlàjì ara rẹ̀ òun ló ń bẹ ní ìta gbangba débi wípé kò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan láti ìbàdí rẹ̀ sí ìsàlẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ní báyìí nítorí wípé àgọ́ ara wọn kì í ṣe ibi tí wọ́n ń bọ̀wọ̀ fún mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ orí ayélujára ẹni tó tún ṣe pàtàkì nínú òṣèlú orílẹ̀-èdè nàìjíríà Reno Omokri ló ti gbaná lójú ọ̀kan nínú àwọn olóyè inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lẹ́ni tí ó sọ lórí ayélujára rẹ̀ wípé òun ò mẹ́ni tí Reno Omokri jẹ́ Reno Omokri dá a lóhùn ó sì sọ wípé bàbá kẹ́ ẹ wò mí dáadáa bí ẹ̀yin bá sọ wípé ẹ kò mọ̀ mí àyà jẹ́ wípé ìwọ̀nba àwọn ènìyàn tí wọ́n jẹ́ olóòótọ́ tí wọn kì í ní ọwọ́ nínú ìṣekúṣe àti àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n mú òun ó wáá fi àwọn àwòrán oríṣiríṣi níbi tí ó ti bá àwọn ẹni tí wọ́n jẹ́ mínísítà ní ìlú òkèrè àti ní orílẹ̀‐èdè yìí ya àwòrán sí orí ayélujára rẹ̀ wípé bí ìwọ bá ní o mọ̀ mí yí àwọn àwòrán yìí wò kó o mọ̀rú ẹni tí mo jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún kàkàkéwé àgbọ̀ndẹ̀ líle ló tún le sí i ní ọ̀pọ̀ àwọn ènìyàn ń sọ lórí ayélujára bí ọ̀rọ̀ ẹjọ́ bàbá ìjẹ̀ṣà eléyìí tó ti ń bẹ ní ilé ẹjọ́ láti oṣù mélòó kan sẹ́yìn tún le kankan mọ́ látàrí ìwádìí kan èyí tí ó jáde tó sì fìdí múlẹ̀ wípé bàbá ìjẹ̀ṣà kí kọ́kọ́rọ́ sójú ara ọmọ náà àti wípé ó sọ fún ọmọ ọ̀hún láti má ṣe sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn fún ẹnikẹ́ni léyìí tí wọ́n sọ wípé wọn kò lè gba ọ̀rọ̀ kankan lẹ́nu lẹ́nu rẹ̀ nítorí ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ kò sí ní ilé ẹjọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ọláìdé oyèdèjì ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun òní ó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún àdúrà àti ìkíni ọlọ́kan òjọ̀kan tí wọ́n fi ránṣẹ́ sí òun lórí ayélujára àti lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ìpè ó sọ wípé òun mọ̀ lóore ọláìdé oyèdèjì ló fi èyí sórí ayélujára rẹ̀ lásìkò tó fi fọ́nrán fídíò bí ó ti padà sílé láti ilé ìwòsàn sí inú ilé rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ṣé o ṣẹ́gun wá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká òṣèré ni àbíbátù jinad tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ jinad òun ló ti kọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kò rọrùn láti jẹ́ ìyá tó ń dá ọmọ tọ́ àbíbátù jinad ló kọ èyí sórí ayélujára rẹ̀ láti mọ rírì ohun tí olúwa ṣe pàápàá lórí ọmọkùnrin rẹ̀ èyí tí ó ń dá wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní òun kì í jẹun bẹ́ẹ̀ ni òun kò ní lè sùn nítorí àti san owó iléèwé ọmọ náà pẹ̀lú títí tí ọlọ́run fi ṣe tí ọmọ náà lè jáde ní iléèwé girama ó wá sọ wípé kí olódùmarè ràn òun lọ́wọ́ láti tún lè tọ́jú ọmọ yìí síwájú àti síwájú sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká Mercy Johnson òun ló sọ wípé òun ti gbà fún òṣèré tóyìn abraham Ajayemi wípé lóòótọ́ òun ló fẹ́ràn oúnjẹ ó sì lè jẹ oúnjẹ púpọ̀ ju òun lọ èyí ṣẹlẹ̀ látàrí fọ́nrán tí tóyìn abraham Ajayemi fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí àwọn méjèèjì ti jọ ń dìmú ẹran tòlótòló tí wọ́n ń jẹ léyìí tí ó sì mú kí tóyìn ajẹyẹmí borí nínú jíjẹ ẹran náà lè tó sọ wípé ó ti jẹ èyí tó pọ̀ jù nígbà náà ni Mercy Johnson sọ wípé a mo gbà fún ọ o ti borí nínú ẹran jíjẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní adẹ́rìn-pọ̀ṣẹ́nu ajẹ́bọ́tà ó ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bí ọkùnrin bá fẹ́ jẹ́ ọkùnrin tó níyì kó rí dájú wípé òun tọ́jú ìyàwó rẹ̀ dáadáa bó ti tọ́ àti bó ti yẹ adẹ́rìnpòṣónú ajẹbọ́tà ló sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ohun tó dára gbáà ni kí ọkùnrin máa tọ́jú ọ̀rẹ́bìnrin àfẹ́sọ́nà tàbí ìyàwó ilé rẹ̀ wípé bí ó bá ń ṣe eléyìí yóò máa jẹ́ kó wa fún ti àsìkò yìí pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà náà ńkọ́ ẹ jẹ́ ká máa rántí wípé igi eléso òní ayé ń jùkù mọ́ ohunkóhun tí ayé bá ń sọ nípa rẹ̀ níbi bó bá jẹ́ lóòótọ́ ló ń ṣe kó yí padà bí o kò bá ṣe é tẹ̀ramọ́ rere ṣe ajúwa ṣe ṣògbórẹ́nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.